Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùfúlihún ló lè kọ́ àwọn ọmọ wa. Ọmọ tó bá wọlé ẹ̀kọ́ mùfúlihún, oríire náà máa mú bọ ẹja bẹ́ẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. Mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. Mùfúlihún gúpọ̀ schools ni ẹja máa lo ẹmọ bojú wẹ̀yìn. Bámo Islamic and Western education, competency in Arabic language, daily Quran memorization, experienced and competent teachers, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, quality that on money, Muslim in Kalobi Idiobi area Ibadan. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́kànlá Road, Ajibola Street, beside Alafia Bread Bakery Ibadan. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ وعلى في مفلحون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أكي يا رالي ẹ̀yin olólùfẹ́ ètò yí ètò wa ètò alimuflehun èyí tí ilé ẹ̀kọ́ muflehun group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim fẹ̀lódún ìdí òbí tí ẹ̀ka iléèwé tó wà ní muslim masala road ajibola street nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́run gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run jẹ́ aṣọ sórí rẹ̀ ayé àtijọ́ ògbèlè alkiyama ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò wa lóru èlé pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa mohiz mohidin tí yóò ti ka kùránì fún wa. bisimilahi rahmani rahim arrahman allama al-qur'an khalaqa al-insan. علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تبغوا في الميزان má jẹ́ kí àwọn ọmọ ẹ̀yọ́ gbàgbé ìmọ̀ àtàwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa kọ́ jẹ́ kí wọ́n soríire ayé àtijọ́ ògbéǹde àkìyámọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa ní Aisha Abdulhakim bismillah. قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان رواه البخاري ومسلم Translation The Prophet of Allah May Allah's blessing and peace be upon him, said, Modesty is part of faith, transmitted by Buhari and Muslims. Lessons from the Hadith. 1. Islam teaches modesty. 2. An immodest person is not a true believer. 3. Islam is not is an all-encompassing religion as it promotes morality and addition to spirituality. Ọlọ́run bá lè wo gbogbo àwọn ọmọ yóò kọ́ jẹ́ kí wọ́n wúlò fún gbogbo owó lápapọ̀ kó jẹ́ kí wọ́n jẹ́ ìtutù ojú fún àwọn òbí wọn. jama tó bá rí bẹ́ẹ̀ eléyìí ni part two apá kejì ìdánilẹ́kọ̀ọ́ tá à ń bá bọ̀ ní òru àná tá a pè ní alibaitul muslim wata hadiyatul maasiro muslim home and contemporary challenges ilé mùsùlùmí àti àwọn ìpèníjà àsìkò yìí òun ni àkọlé tá à ń bá lọ kọ́lọ̀ ó wúlò fún gbogbo wa kó ṣe lé wa ní ilé mùsùlùmí òdodo nínú apá kìíní la ti ń ṣàlàyé lọ àwọn nǹkan tó yẹ kárí tí ọmọ jẹ́ features and characteristics of Muslim home kí làwọn nǹkan tá a rí tá a fi mọ̀ pé ǹjẹ́ ilé wa ilé mùsùlùmí ni àti sálákọ̀ọ́kọ́ ń bẹ̀ pé sọ̀lá ùsàwùjẹ́yìn bàbá àtìyá wọ́n gbọ́dọ̀ jẹ́ èèyàn dáadáa tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún àwọn ọmọ wọ́n jẹ́ àwòkọ́ṣe láwùjọ la ṣe ń rọ gbogbo àwa tá a jóbi ilé wa ò lè jẹ́ lé mùsùlùmí tí bàbá àtìyá bá corrupt bàbá àtìyá gangan fúnra wọn kò tiẹ̀ sápẹ̀rẹ̀ ìjẹ́ mùsùlùmí lára wọn ilé yẹn ò lè jẹ́ lé mùsùlùmí torí náà kálukú wa ká lọ tọ́ra wa ṣe ẹlẹ́kejì tá a wá ń ṣàlàyé lọ ni pé ilé mùsùlùmí fẹ́ qa'imun alal iman as-sadiqil amik wal aqida al-islamiyya as-sahiha ilé mùsùlùmí orí ìgbàgbọ́ òdodo ìmọ̀ ọlọ́run lọ́kan ìgbà pé ọlọ́run ló dá wa òun ní ṣèjẹ́ ẹ̀mú fún wa òun nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún òun la gbọ́dọ̀ gbára lé ká nígbàgbọ́ nínú orígun ímẹ́ẹ̀nì mẹ́fẹ̀ẹ̀fà nígbà tá a bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tán á àwọn màláìka gbọ́ á àwọn tírà ọlọ́run gbọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọjọ́ ọ̀kẹ́yìn á nígbàgbọ́ nínú kádàrá àwọn nǹkan míì tó rọ̀ mọ́ ímẹ́ẹ̀nì tó rọ̀ mọ́ fi máa jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run irú ẹ̀ máa wà wa ilé mùsùlùmí tí wọ́n pé it is built upon authentic Islamic creed orí ìgbàgbọ́ òdodo kó lálàáfíà lágbélé àwọn ọmọ tó bá jáde nínú irú ilé yìí kò ní í jẹ́ àwọn ọmọ onípàgùn kò ní í jẹ́ ọmọ ẹlẹ́bọ kò ní í jẹ́ ọmọ tó sí wípé nǹkan míì lẹ́yìn ọlọ́run òun ni ó lé ṣùgbọ́n nígbà táwọn ọmọ wọn bàbá àtìyá wọn ń kọ́ wọ́n di pé bàbá àtìyá gan nǹkan míì lẹ́yìn ọlọ́run òun ni wọ́n ń gbára lé jàmọ́ kí ló tó lè jẹ́lé mùsùlùmí òdodo a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìmánì o nínú àdíìsì eléyìí tí àáfàá wa júndù ọmọ abdullah tí wọ́n gbà wá kọ́lọ̀ ń kó bá níyọnu sí wọn wọ́n ní kúnná máa nàbí yìí sallallahu alaihi wasallam wà náà nù fìtìyàn hazawirọ̀ wọ́n ní sẹ́ẹ̀ rí àwọn ń bẹ̀rẹ̀ lójíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀lọ́ ọlọ́run máa bá àwọn jẹ́ ọ̀dọ́ àwọn jẹ́ ọ̀dọ́mọdé tọ́já sí wípé àwọn ti ń súnmọ́ ìgbà tí àwọn ọmọ bàlágà kí wàá ní tó ṣẹlẹ̀ fàtà àlámúnálí ìmánà gbogbo ẹ̀yin mùsùlùmí àtẹ̀yìn báyìí ṣe mùsùlùmí tí ẹ jẹ́bú ọlọ́run tẹ̀ ń gbọ́n tá à ń sọ ìfẹ́ àní kílẹ̀ wa ó lè jẹ́ létí ọ̀dà orí ìgbàgbọ́ òdodo ìlàgọ́dọ̀ mọ́lé lórí kìí ṣe orí káwọn ọmọ ọmọ górí èèyàn wọ́n fẹ́ fi ṣètùtù ọ̀la kìí orí káwọn máa gbé ẹbọ sóríta láago kan òru kìí ṣe ká ní òòrò ni aṣọ gbogbo kí gbogbo wọn ilé yẹn ò lè mùsùlùmí tí àwọn ọmọ nígbà táwọn ọdọ. ọ̀dọ́mọdékùnrin tọ́já sí pé àwọn ń súnmọ́ táwọn fẹ́ di ẹni tí yóò mà túọ̀ wọ́n ní ń táwọn kọ́kọ́ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fata alamunali imana imani ní nǹkan àkọ́kọ́ táwọn kọ́kọ́ ìjẹ́ eléyìí ló ń ṣẹlẹ̀ nù ilé wa ìjẹ́ tọ́mọ yín bá níṣòro kan ẹ̀kọ́ jẹ́ òye náà pé ọlọ́run ni kí lẹ fi ń rí ọmọ yín ọmọ bá níṣòro ah àwọn ọ̀tá wa tó ti ṣe léyìí ah àwọn ayé ló tó ṣe o ah àwọn èèyàn kíníkà ló ṣe o ọmọ yín náà wà gbára lọ́nà mọ́ ọwọ́ àrò pé kóun ò lè lùyọ àfi kóun lé nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run yìí táwọn kọ́kọ́ lọ́dọ̀ ànábì ìyẹn gbogbo ẹ̀yin òbí ayé ọmọ yín ṣe wòlímọ̀ kùránì ọmọ yín tó wá kùránì orí awárí kẹsẹ̀ sí rẹ̀ tako ìmánì ah ilé yín èèmọ̀ ṣe lé mùsùlùmí òdodo ilé mùsùlùmí òdodo òun ni tá a fa àwa júndù ọmọ abdullahi tí wọ́n gbà wá fún wa ìpè fata alámúnálí ìmọ̀ọ́nà kọ́dílà anna ta alámàlù kùránì ìmọ̀ọ́nì ìgbàgbọ́ òdodo làwọn kọ́kọ́ kúlù húwa lọ́wọ́ àhà ẹ̀yọ̀kan lọ́lọ́run ọlọ́run pè méjì kìí ṣe mẹ́ta èyí ó kọ́kọ́ lé wọn kọ́kọ́ ọlọ́run ọba ni àrọ́síkù òun ló lè ṣe jẹ́ ẹ̀mú fún yàn wọ́n bá ṣe tójú ọ̀bà rọ̀ náà lù ọlọ́run ni òjò kójú ọ̀rọ̀ òòfà kankan ọ̀jẹ́sú òòfà kankan ò níbi ká lọ rúbọ fún ọlọ́run tí òjòjú ọ̀rọ̀ ni wọ́n lọ ṣe sọ̀látùlì sì kọ́ ìfún gbogbo orú àwọn ímánì dáadáa yìí òun náà kọ́ fi kọ́ wọn lẹ́yìn ìgbà tí ímánì wá dúró wọ́n wá mọ Kùránì wọ́n wá ákùrà ní sórí tí wọ́n mọ̀ ká tí wọ́n á sórí ọ̀wá tako ìgbàgbọ́ òdodo eléyìí pànàbí ìwà sallallahu alaihi wasallam tó fi kọ́ wọn sàbẹ̀ ìní lẹ́yìn ìgbà tí ìmánì jókòó súnmọ́ àlámùnà alukur'an àwa akọ kùránì kí lọ́wọ́ àṣẹlẹ̀ ẹni tó wá àṣẹlẹ̀ náà ni wípé kí ni o fàtàdínẹ́bì yìí ìmọ̀nà ìmọ̀ọ́nì tán fi rè wá nípìnlẹ̀ ọ̀wà ń lékún sí i àárín tá a dé yìí ó yẹ ká tó fa gbogbo àwa àfáà lé e kéwú ẹ̀yin àfáà lé e kéwú ọ̀rọ̀ kẹ̀yìn ẹ jẹ́ bẹ̀rù jọ́tà dùn wájú ọlọ́run àwọn òbí mùsùlùmí ó fẹ́ kí lè wọ́n jẹ́ lé mùsùlùmí wọ́n ká mọ̀mọ́ wá lé e kéwú yín kí ni ń tẹ́ ẹ̀kọ́ máa kọ́ mọ́ bá a ṣe ń pa aláǹgbá abẹ́rí fẹ́ ti àdúgbò ìtẹ́ ẹ̀kọ́ kọ́ mọ́ nu kí lẹ́ẹ̀kọ́ mọ́ bá a ṣe ń jó olóńgbò láàyè ìjẹ́ ìtọ́lọ́mọ wa kọnu ọmọ tí ò tó lọ kùrà ní ìka ẹ mọ̀ kájú pé ẹ fẹ́ ṣe wà límọ̀ fún ọmọ tẹ́yìn jẹ́ mọ̀ pé kùrà ní èrè ọ̀yẹ́jú ẹ wà kọ ní fatia àti alif lami báyà karùn ẹ wà parọ́ fáwọn òbí ẹ̀ kó tó ṣe wà límọ̀ sẹ́ẹ̀sì rò pé ẹ lè dúró wájú ọlọ́run báyìí yàwó mọ̀ yẹ kú mọ̀ náà sú lè rọ́bìlà àlàmì ọjọ́ tá dùn wájú ọlọ́run ẹ̀yin òbí ẹ̀sà alẹ́ èké ọmọ yín ọ̀lọ́ kó lè jẹ́ pé ibi tí wọ́n ti kọ́ ọmọ yín ní mọ́ọ́nì tí wọ́n kó kọ́ ní kùràánì tó bá dá sí pé kùràánì lásán wọ́n kọ tí mọ́ọ́nì ọ̀sàájú ara àwọn ọmọ tí ọmọ gérí èèyàn àwọn ọmọ tí ọmọ pa adẹ́rì kìkì àdúgbò àwọn ọmọ tí ọmọ yọ oúnjẹ lóòdì kì àdúgbò ìlọmọ tí yín náà jẹ ẹ̀ẹ́dẹ̀ jẹrẹrú ọmọ ńlá yé àtọ̀run nìyẹn ọlọ́run jẹ́ aṣọ oríire o ìyẹn ni nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tí a gbọ́dọ̀ gbọ́yé lórí ilé mùsùlùmí ẹlẹ́kẹta òun náà ni kí ni o al-akhlaqul islamiyya alhamida ẹ tún wá gbé ilé yín lórí àwọn ìwà abẹ́yìn àwọn ìwà ìsìláàmù òdodo ẹ sọ fáwọn ọmọ yín pé wọ́n gbọ́dọ̀ ní tìjú kúlùkùlù àyà ẹ rí àdìsí akẹ́kọ̀ọ́ wa kà lónìí àdìsí nípa ká ní ìtìjú torí pé ìsìláàmù wọ́n sọ fún wa pé a gbọ́dọ̀ níwọ̀ ọmọlúwàbí la ẹ sọ fáwọn ọmọ yín pé mùsùlùmí máa ń ní tìjú nínú ọ̀rọ̀ nínú òrìn nínú ìmúra ẹ sì eléèrè àwọn ọmọ yín ìwà àtẹríba ìwà akálawọ́ ìwà akálẹ̀mí ìdáríjì ẹni ìwà akámáyé kéke ìwà akánítẹ̀lọ́rùn ìwà àlẹ́ ìfà tásítì kámẹ̀yẹ̀ tí ó máa ṣe sìnákì ìwà akádúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣe ní lóore ìwà akámọ̀ kó àlejò lé gbogbo orúwà dáadáa yìí òun ni nǹkan tí a fi kọ́ àwọn ọmọ wa ilé tó bá rí báyìí òun nílé mùsùlùmí òdodo kọ́lọ̀ ń jẹ́ kí ilé wa kọjá lé mùsùlùmí ẹ wà láti ìsìn àfàwà amúrù lọ́nà àbí sálámà ni wọ́n láwọn jẹ́ kóńtù gùlámọ́ wọ́n láwọn jẹ́ ọ̀dọ́mọdékùnrin kan nínú ilé ànábì sọ́lọ̀ láàlú àsálàm wọ́n lọ́wọ́ àwọn táwọn bá ti wá ń jẹun táwọn bá ti mọ́wọ́ lọ wájú àwọn òmùlẹ̀ ẹ̀yìn ànábì wa kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé yá gùlà ìdí ọ̀dọ́mọdékùnrin sami ńlá dákọ̀ ọlọ́run kó o tó jẹun wàkúlí bí ẹ̀mí níkà fọwọ́ ọ̀tún rẹ jẹun máa fọwọ́ ọ̀tún jẹun wàkúlí mi máa yẹ̀ ríkà oúnjẹ tó bá súnmọ́ ọtọ́ kángun sí ọ òun ni ọmọ jẹ náà bùkọ́dà àti mùsùlùmí wọn gba eléyìí wá ibi láti dúró ní òní kọ́lọ̀n kò sílé wa nílé mùsùlùmí òdodo ilé ẹ̀kọ́ mùsùlùmí ní kábàá fi gbogbo ayé fẹ́ annual Ramadan lecture wa yóò wáyé ní Saturday February twenty eight níbi tí àwọn dókítà wa Yunus Balagadé Karashi wọ́n jẹ́ provost Imam Maliki kọlẹ̀ tí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ lórí àkọlé nurturing righteous children in today's world Muslim parents on call aago mẹ́wàá àárọ̀ ni ètò náà yóò bẹ̀rẹ̀ níléèwé wa tó wà ní Muslim Masfala Road Adibola Street gbogbo ayé ni a pè ó kọ́lọ̀ kó máa fi sọ̀rọ̀ sọ wa ẹ fẹ́ máa pè wá ẹ fẹ́ máa mú àlèwé wa ẹ fẹ́ béèrè béèrè ẹ̀sìn zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtò máa pàdé united islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.